ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀jẹ̀ Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. igbákejì olùdarí ètò ìmúṣẹ́ṣe ní ilé ìjọba àpapọ̀ tó wà ní ìlú Àbújá ìyẹn arábìnrin Letitia Nankandanga ní àwọn agbébọn kan ti kọlù tí wọ́n sì ṣekú pa ní ilé rẹ̀ tó wà ní ìlú Àbújá arábìnrin Dangan gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ igbákejì olùdarí Lukoro ní ilé ìjọba ìyẹn Ata Esa ṣiṣẹ́ di agogo mẹ́jọ alẹ́ ní ọjọ́ ajé ó sì lọ sí ilé rẹ̀ àmọ́ ẹni ọdún mẹ́tàdínláàdọ́ta ọ̀hún ni ìròyìn gbé wípé àwọn aṣekúpani kọlù wọ́n sì pa ní ilé rẹ̀ ní dédé agogo mọ́kànlá alẹ́ ọjọ́ ajé akọ̀wé yanyan ilé ìjọba wàá gbàdúrà pé kí olúwa tẹ́ olóògbé náà sáfẹ́fẹ́ rere kí ó sì tu àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú. ẹ̀wẹ̀ akọ̀wé àgbà ilé ìjọba àbújá náà ìyẹn Jalal Arabi ṣàpèjúwe ikú olóògbé Dangan ẹni tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Plateau kí ó tó di wípé ó jáde láyé gẹ́gẹ́ bí èyí tó dunni wọ́ra ó sì jẹ́ àdánù ńlá sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ tòun tàwọn mọ̀lẹ́bí. wọ́n ní ó jẹ́ olótìtọ́ ẹni tó tẹpá mọ́ iṣẹ́ rẹ̀ dáadáa lákòótán arábì fi ọwọ́ sọ̀yà wípé láìpẹ́ àwọn ọlọ́pàá yóò ṣe àwárí àwọn oníṣẹ́ ńlá abi tó dẹ̀mí arábìnrin ọ̀hún légbodò. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ti gbé àwọn méjì kan lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó mẹ́ta tó dálé gbígbé ìhòòhò arábìnrin kan òòyì orí ìtàkùn jẹ́ńbọ̀ dọ̀rẹ́ Facebook Chigozie Agunwa ẹni ọdún méjìdínlógójì àti Ebele Uzo ẹni ọgbọ̀n ọdún ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n tẹ fọ́nrán àwòrán ìhòòhò abilékọ Mirabel Anedo sórí ìtàkùn jẹ́ńbọ̀ dọ̀rẹ́ nínú oṣù kẹta ọdún tó kọjá láti bà á lórúkọ jẹ́ àti àwọn olùjẹ́jọ́ àti arábìnrin ọ̀hún ló jọ ń gbé ní ìlú Onitsha ní ìpínlẹ̀ Anambra arábìnrin náà abilékọ Anedo ni ó gbàgbé láti pa àwòrán ìhòhò rẹ̀ tó tà fún ọ̀kan lára àwọn olùjẹ́jọ́ náà ìyẹn Àgúnwà rẹ̀ kúrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ ni àwọn ọ̀daràn náà gba fọ́nrán àwòrán ọ̀hún láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká obìnrin náà wọ́n sì fọ́nká sí orí ìtàkùn ayélujára Facebook èyí tí Ogechi Okeke tó ní ìjà pẹ̀lú arábìnrin Ànẹ́dò lórí ìtàkùn ayélujára náà pàṣẹ pé kí wọ́n fi sí orí ìtàkùn ayélujára náà láti gbẹ̀san ìjà tí ń bẹ láàrin àwọn méjèèjì ẹ̀wẹ̀ ìwé tó ti ọ̀dọ̀ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan ní ìpínlẹ̀ Anambra ìyẹn Behind Bars Initiative ló ta àwọn ọlọ́lọ́pàá lólobó láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n tó fi ọwọ́ òfin mú àwọn afurasí ọ̀hún ẹgbẹ́ náà ní lẹ́yìn ìwádìí ni àwọn fi ọ̀rọ̀ tó kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Anambra létí láti fọwọ́ òfin mú Ogechi Okeke àti àwọn sòǹgbè rẹ̀ ọwọ́ wa bà àwọn márùn-ún wọ́n sì dá àwọn mẹ́ta sílẹ̀ kí wọ́n mọ̀ lọ ilé wọn lálàáfíà Arìnsìn Gwamnichi tó jẹ́ olórí ẹgbẹ́ Behind Bar Initiative náà sọ wípé àwọn mẹ́ta tí ilé ẹjọ́ tú sílẹ̀ kàn wo fọ́nrán àwòrán ìhòòhò ọ̀hún ni wọn kò nípín nínú pínpín fọ́nrán àwòrán obìnrin náà kárí ìtàkùn jẹ́ńbọ́ọ̀dọ́rẹ̀ẹ́ Facebook ẹ̀wẹ̀ Ogechi Okeke tó ń gbé ní ìlú òyìnbó ni wọ́n sọ wípé ní kété tí ó bá ti padà sí orílẹ̀-èdè yìí ni wọn yóò fi ọwọ́ òfin mú un sí àtìmọ́lé àmọ́ báyìí àwọn sòǹgbẹ rẹ̀ méjèèjì ti wà ní ilé ẹjọ́ wọ́n ti wá tú wọn sílẹ̀ lẹ́yìn tí adájọ́ ní kí wọ́n san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wọ́n sì ti sún ẹjọ́ náà sí ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún yìí. agbègbè ọjà àlàdé ìyẹn àlàdé market jẹ́ ibi tó gbajúgbajà púpọ̀ ní ìpínlẹ̀ èkó àmọ́ ọ̀pọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ayé pé méjì ní agbègbè ọjà alẹ́ yìí ẹ̀wẹ̀ àwọn ènìyàn wá bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ lórí ọjà alẹ́ ọ̀hún àti ọ̀pọ̀ ìgbádùn tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ lálálẹ́ ẹja lọ́gbọ́n tí wọ́n ní sọ. ṣé ẹ mọ̀ wípé wọn kì í sùn ní ìlú tó bá gbajúmọ̀ lẹ́yìn gbogbo ìrìnkèrindò ní ọ̀sán gangan nígbà tí oòrùn ti lọ wọ̀ nígbà náà ni àṣálẹ́ yóò bẹ̀rẹ̀ iṣẹ́ tirẹ̀ ó ní àdúgbò kan ní Èkó tí wọ́n pè ní Alade Market ní ìlú Ìkẹjà àríyá àti ìgbádùn tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ ní alẹ́ kò ní àbùlà rárá. The night life for that zanga. ká má tanra wa jẹ ayé tí àwọn ènìyàn ń jẹ ládùúgbò yìí lálẹ́ máa ń mórí ẹni wú. night life. ayé tí à ń jẹ níbí pàápàá ní Ìkẹjà jẹ́ àrà ọ̀tọ̀ ẹ̀rí àwọn ènìyàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n sì ń wọ̀ sí ibi tí wọ́n ti ń jayé orí wọn. people moving up and down you know trying to locate areas where they will enjoy themselves. gbogbo àwọn èèyàn ńlá níbi gbogbo ni wọ́n ti máa ń wá gbádùn ara wọn níbí lọ́tún lọ́sì gbogbo rẹ̀ oúnjẹ wà ní oríta tẹ di oríta yẹn ṣàwámà wà ń bẹ ní oríta ibẹ̀ yẹn di aago márùn-ún di aago mẹ́fà àárọ̀ ọ̀la à ń jẹun lọ ni. mò ń ran màmá mi lọ́wọ́ láti ta oúnjẹ níbí à ń ta ìrẹsì mọ́ínmọ́ín ẹran adìyẹ tòlótòló ẹja dòdò salad òkèlè pẹ̀lú wà a sì ní oríṣiríṣi ọbẹ̀ tó lè lọ pẹ̀lú òkèlè. ní àdúgbò kékeré yìí àwọn nǹkan tí ènìyàn lè jẹ gbádùn rẹ̀ lọ ló pọ̀ lọ jàrà àwọn nǹkan wọ̀nyí ló sì fà á tí ọ̀pọ̀ àwọn ènìyàn ti máa ń wá sí agbègbè náà àwọn òṣónú àwọn aláwàdà àwọn àtàpátá dìde ìwọ gan tí ò lówó wàá jẹun yó níbí ìwọ tó bá tún wá gbóná tó lọ́pọlọ kọlọmúdọ́mú ìyá rẹ̀ gbé gan ni o kò sẹ́rù níbí kò sí jàyà mi ò mọ̀ nípa ibòmíràn ṣùgbọ́n agbègbè yìí ní ààbò. mi ò rí ohunkóhun gẹ́gẹ́ bí ẹ̀rù níbí lálẹ́ mo máa ń rí àwọn ọlọ́pàá RRS àti àwọn agbófinró tí wọ́n ń kọjá lọ. kì í ṣe gbogbo ẹni tó ń fa sìgá ó ní ọmọ burúkú tàbí olè o àbí gbogbo ohun tí àwọn ènìyàn ń rò kí wọ́n ràn wá lọ́wọ́ kíjọba ràn wá lọ́wọ́ ní apá ibẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni kò dá àwọn ènìyàn dúró láti máa ṣòwò pawó sápò nítorí èyí gan-an ló ń ru agbára àwọn ènìyàn wọ̀nyí sókè láti sápá wọn mo fẹ́ràn láti máa bọ́ àwọn ènìyàn bí wọ́n bá ń ra oúnjẹ inú mi máa ń dùn. látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ márúwá mò ń bọ́ àwọn ọmọ mi mo sì ń mú inú ara mi dùn àwọn olórin níbí yìí máa ń kọrin kí àwọn ènìyàn lè gbọ́ wọn torí pé wọ́n gbàgbọ́ pé lọ́jọ́ kan gbogbo rẹ̀ yóò jọra wọn. àwọn olórin níbí yìí máa ń kọrin kí àwọn ènìyàn lè gbọ́ wọn torí pé wọ́n gbàgbọ́ pé lọ́jọ́ kan gbogbo rẹ̀ yóò jọra wọn. Orísun Orísun o quality o Orísun Orísun o quality o Orísun Orísun o gbaski o Orísun Orísun o Orísun Orísun o quality o Orísun Orísun o gbaski o. ẹ káàbọ̀ padà àwọn òṣìṣẹ́ ten lábẹ́ agboru Virtual Media Network Limited ṣe ìmọrírì ọ̀kan lára àwọn atọ́kùn ètò àti aláwàdà iléeṣẹ́ náà èèyàn Olúwakẹ́mi Ìyàndá tí gbogbo ènìyàn túmọ̀ sí ìyá amúfú ẹja lọ wo bí wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. bí wọ́n bá gun ẹṣin nínú Olúwakẹ́mi Ìyàndá tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìyá amúfú ẹni tí ó jẹ́ atọ́kùn ní orí tẹlifíṣàn Orísun ẹṣin náà kò ní kọsẹ̀ ní àná òde yìí tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2020 go, go, go, go. Flip, flip, flip. àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ten lábẹ́ agbòòrùn virtual media network nigezie orísun isimbido area ten àti nollywood plus ṣe gbárùkù tì láti ṣe ọjọ́ ìbí rẹ̀ ní àrà ọ̀tọ̀ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún atọ́kùn ọ̀hún lásìkò tí àwọn agbólóde fẹ̀ lójú event planner wire my cake gbé fèrè àti àkàrà ọjọ́ ìbí wọlé sọ́dọ̀ rẹ̀ láìrò tẹ́lẹ̀ ní àsìkò tó wá ṣe iṣẹ́ òòjọ́ rẹ̀ ní orí tẹlifíṣàn Orísun gẹ́gẹ́ bí atọ́kùn ẹkún ló bú sí gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ nítorí kò lérò rẹ̀ rárá pẹ̀lú bí ìlú mọ̀ọ́ká òṣèré gbajúmọ̀ Allwell Demola ti wà nítòsí láti kí ikú oríire olórí Kẹ́mi ẹni tí ń sọ ní ìṣẹ́jú márùn-ún sí àsìkò náà wípé òun fẹ́ fò fáyọ̀ kóun máa pariwo wáò wáò bí àṣẹ olóyìnbó ṣùgbọ́n nígbà tí ayọ̀ náà dé kò lè pariwo mọ́ nítorí wípé ìdùnnú ṣubú layọ̀ púpọ̀. lẹ́yìn náà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ virtual media network ten bí wọ́n ṣe pawọ́pọ̀ ṣe ohun ìwúrí mánigbàgbé fún òun pẹ̀lú ọpẹ́ pàtàkì tí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán Orísun tẹlifíṣọ̀n àti ten lápapọ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé Kwame tó ń ti iléeṣẹ́ wáyà my cake fún ìfẹ́ ńlá eléyìí tí wọ́n fi hàn sí ní ọjọ́ ìbí rẹ̀ ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣọ̀n Orísun. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Katsina ti pàṣẹ fún gbogbo ìgbèríko yíká ìpínlẹ̀ ọ̀hún láti lọ ṣe ìpàdé àsọyépọ̀ pẹ̀lú àwọn ọba àti àwọn olórí wọn lórí dídá ikọ̀ fìjìláńtẹ sílẹ̀ láti kí àwọn ẹ̀ṣọ́ ààbò lẹ́yìn nínú iṣẹ́ wọn lórí ètò ààbò tó ń fojoojúmọ́ mẹ́hẹ̀ sí ní ìpínlẹ̀ ọ̀hún olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò sí gómìnà ìpínlẹ̀ náà Ibrahim Katsina sọ fún àwọn oníròyìn pé dídá ẹgbẹ́ fìjìláńtẹ́ sílẹ̀ ti àdúgbò àti ìgbèríko yóò tún kí iṣẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò lẹ́yìn ní ìlú Katsina Katsina tó kọminú lórí ìkọlù tó wáyé ní abúlé Sawa àti Dankar ní ìjọba ìbílẹ̀ Batari kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tó pàdánù àwọn ènìyàn àti dúkìá wọn bẹ́ẹ̀ ni ó rọ̀ wọ́n láti gbà fún Ọlọ́run ó wáá fi dá wọn lójú wípé ìjọba yóò dìde sọ̀rọ̀ náà yóò sì ràn wọ́n lọ́wọ́ ẹ̀wẹ̀ ẹgbẹ́ àwọn darandaran ìyẹn Miyetti Allah Cattle Breeders Association of Nigeria MACBAN ẹ̀ka ti ìpínlẹ̀ Nasarawa ti sọ wípé òun yóò ṣe òǹkà àwọn ọmọ ẹgbẹ́ òun láti yọ àwọn kàńdá inú ìrẹsì ẹgbẹ́ ọ̀hún kúrò alága ẹgbẹ́ MACBAN Mohammed Hussaini sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn pé ìgbésẹ̀ náà ṣe pàtàkì látàrí ìwà ọ̀daràn tó ń gògò sí i lórílẹ̀‐èdè yìí èyí tí wọ́n sì máa fi ń kọ́ àwọn darandaran tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ magban lọ́rùn Hùsáìnì ní gbogbo àwọn alága tí wọ́n ń pè ní hados àti àwọn olórí Fúlàní mìíràn ní ìjọba ìbílẹ̀ mẹ́tàlá yóò ṣe ìpàdé àsọyépọ̀ pẹ̀lú ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò láti mọ ọ̀nà tí àwọn yóò fi dẹ́kun ìwà ọ̀daràn. ó fi kún un pé ẹgbẹ́ magban yóò tún ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ tó ń gbógun ti lílò àti gbígbé egbògi olóró ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA láti gbógun ti lílò egbògi olóró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ àwọn ọ̀daràn ọ̀hún máa ń hùwà ńlá bí wọn lábẹ́ àkóso egbògi olóró tí wọ́n ti mu àti àwọn ìmukúmu mìíràn lákòótán Húsáínì ṣèlérí pé ẹgbẹ́ Magban kò ní fi àyè gba ìwà ọ̀daràn àti ìwà búburú kankan ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ná ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.